والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وسيدنا لك وقت على السماء بعد انتم بني بيرك واسو شكرا ọ̀rọ̀ awásìlè ìdánilẹ́kọ̀ọ́ ẹsẹ̀tì ẹ́ńjìn kò sẹ́ẹ̀tì ẹ̀tàn jẹnẹrétọ̀ kò tàn àbẹ́ni tó sì dánilẹ́kọ̀ọ́ dé ìgbà náà lẹ́sẹ̀sẹ̀ wá ń tan jẹnẹrétọ̀ ìgbà náà lẹ́sẹ̀sẹ̀ ń gbìyànjú sẹ́ńjìn òṣìṣẹ́ àbí òní ṣiṣẹ́ ó fi ń hàn irú àwọn wa. àti bá a ṣe rẹ́dì sí láti fi ẹ̀mí àti nǹkan àní wa jagun sójú ọ̀nà ọlọ́run sí nítorí kò síbi àti lè pèèyàn kan wá láti jìnnàjìnnà kó wá bá yín sọ̀rọ̀ lọ kẹ́ ẹ máa wá ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe ikọ́ mọ́tò bínú lọ kódà kó ṣe pé kò ó sí lápò tó bá sọ̀rọ̀ tó à ń bọ̀sibọ̀sì gbogbo eléyìí máa fi hàn wá pé a below the level of standard ibi táwọn èèyàn ti dé lónìí nípa àti lágbọ̀ọ́yé ẹ̀sìn kò sàdédé jẹ́ bẹ́ẹ̀ nítorí ìhà tá a kọ sẹ́sìn kìí ṣe ìhà tó pàtàkì lọ títí tó a pé orin fújì là ń bọ̀ akọ sẹ́yìn ọgbà tẹ́tì máa sẹ́ẹ̀tì kínní lẹ̀ náà ní bàbá fújì ń bọ̀ láago márùn-ún láti aago márùn-ún àṣùbà wọn ti máa sẹ́ẹ̀tì títí dáago márùn-ún rọ̀lẹ́ so ọba ní lọ́kànjẹ́ púpọ̀ kò sì yẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. èló ló ń ná wa gan láti ra gbogbo àwọn pàǹdùkú mi eléyìí ti pẹ́ irọ́ lásán agolo lásán èló ló ń ná wa títí ẹnìkan bá di júdà òrẹ́ lẹ̀ tó ń ná ní nǹkan kan ẹnìkan kú nílùú yìí náà wọ́n á ní ká bá wọn pín ogun rẹ̀ nínú nǹkan tó fi sílẹ̀ láyé àwọn sound system àti gbogbo ń tó jẹ mọ́ èròjà orin sẹ́kì tí wọ́n bá ń kọrin níbí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin lóye wọ́n mọ̀ pé nǹkan dùn ọ̀nbẹ nu tó fi sílẹ̀ mùsùlùmí sì wọ́n fọ́nrán alẹ̀ tó ń gbà tá a wá dá mọ̀ràn pé à eléyìí aburú ló fi ẹ̀kí náà fẹ́ fi sí tó ṣe ń lò láwọn mọ́ṣáláṣí ni wọ́n fẹ́ rú mọ́ṣáláṣí ẹgbẹ́ lọ sí mọ́ṣáláṣí àwọn ọmọ bá fà kíkọrí kọ́ lọ́ọ́ máa jẹ táwọn máa fi pawó <laughs> pẹ́pẹ́ àwọn eléré ní ọmọ wa háyà rẹ̀ táńlẹ̀ eléré òfò tó àwa náà ní ìsinyìí báyìí èlò wọn ń ta gbogbo ẹ̀rọ yìí ó yẹ ká ti gbàgbé pàápàá kí nìkan tó torí gbangba yìí ó ti pẹ́ńbì ti pẹ́ńbì rọ́lá sani mo náà rí i kò ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí fira rẹ̀ hàn pé irọ́ lásán lò mo rò pé ní òní ni bí ẹ̀mẹ́ẹ̀dógún irú nọ́nsẹ̀nsì ti ń ṣẹlẹ̀ ok ẹwà wánsẹ̀tì irọ́ tà ń kó káyìn ẹlòmíín bá yọ ansẹ̀tì ní ìfẹ̀rù ọ̀bàrà alẹ́ ọ̀bàrà òkú sọ ẹ pé yọ gbọ́wọ́ tán níbi tó kára bàtà dé ẹ sì máa pé nǹkan kan kí ni kọ́ ni máa mú kánsẹ̀tì kọ́ gbọ́wọ́ tán àfi tó rẹ̀ bá pọ̀ ok wọ́n tó di tó lé díjú ra handset báyìí díjú ra nítorí wọn máa fi báyàn sọ̀rọ̀ ọlọ́ ìgbà táwọn fi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ là ń sọ fún wa pé tá a bá kú njẹ́ sẹ́kù fún wa nǹkan mẹ́ta ni ó ní sọ̀rọ̀kọ́tì ń jẹ́rìí ẹ̀tù sàárà àti ọ̀gbẹ́ nínú rẹ̀ lélẹ́yìn kéèyàn bá lè ra ẹ́ńjìnì níìsì tí wọ́n fi ń báyàn sọ̀rọ̀ ọlọ́run títí láéláé wọ́n mọ̀ gbalada ọba ọba wà láyé táwọn kan bá sá tí ń lò fi báyàn sọ̀rọ̀ ọlọ́run wọ́n mọ̀ gbalada tó gbogbo bí téèyàn máa ń náwó sí téèyàn padà kábàámà rẹ̀ ni tó ìgbà míì yọjọ bí ìgbà táwọn ọmọ ti ń mójútó àwọn ẹ̀rọ yẹn ni ò ṣe tó sòwò dàbí ọ̀rọ̀ Yorùbá tán pé adìẹ ńlá agùn ìyẹn ni ọ̀jẹ́ tí nǹkan ti di pàǹdà kí náà gbogbo ìyànjú yóò máa padà ìyànjú rọ. gbogbo wàhálà bá ń ṣe yóò padà máa nítorí pé gbogbo pàǹpàǹ lásán kò má ó gbogbo nǹkan ń mo rò pé náà ti tó bá yẹ kí wọ́n pààrọ̀ rẹ̀ kálukú ọmọ pé omi wọn gbé wa lónìí. so nítorí jẹnẹrétọ̀ stabilizer nǹkan jẹnẹrétọ̀ náà ti ba tiẹ̀ náà jẹ iná ọmọ ṣẹ́jú lẹ́mìíràn ni wọ́n máa dákú ni wọ́n máa dájú wọ́n yẹ káàró tì wá náà wọ́n yẹ kẹ́ni kò ti gbé sáàbù mi wá wọ́n yẹ kẹ́lómi náà ti gbìyànjú láti ike ẹ dákú ẹgbẹ́ ńjìnì ẹ̀kú omi nì àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ wọ́n yẹ kó ti tẹ̀lẹ̀ náà ọlọ́run ẹlẹ́dàá wa ó bu aláṣírí tí ẹ fi lè dijú serú nǹkan wa kí ló dé èèyàn fẹ́ gba aládàá ni èèyàn fẹ́ wà lìjẹ́nà ni ó dàbí ìgbà tí ẹ̀ ń pòwe pé ẹni bá dá sọ fọ́ọ̀gùn òní kọ́ palaro ẹ̀yin náà ni ẹ bá wa pààrọ̀ rẹ̀ bí wọ́n ṣe máa ṣe ń lu mìíràn adúpẹ́ fọlọ́n pé yẹn ṣe bẹ́ẹ̀ lẹ̀ bẹ̀bí ọlọ́fẹ́ bá a sọ̀rọ̀ lọ wọ́n ní kọ́ ọ̀rọ̀ tó tún fi bá a sọ ọlọ́mọṣẹ́ alákùrẹ̀tẹ̀ akùrẹ̀tẹ̀ burúkú nìyẹn tí ọ̀ wáyé wá ṣe rere ẹsìn mi pé inú ọkọ̀ ọ̀nà jíjẹ tọ́pọ̀lọpọ̀ ń jẹ́ ni àwáyé wa tèrè torí délé à ń fẹ́ kẹ́ sọpráìsì wa kó tó dọ́sẹ̀ tí ń bọ̀ kó tilẹ̀ jẹ́ kọ́sẹ̀ tí ń bọ̀ náà lẹ́sìn hàn wa wọ́n á pa jùlọ ní mọ́sáàsì yìí tẹ́rọ̀ ọba ni sọ̀rọ̀ kó ti wà ní sẹ́pẹ́ kó tó di ọ̀sẹ̀ tí ń bọ̀ kọjá pé ńlá lò ẹ wá sí kó tó àbàjẹ́ àbá ti sọ̀rọ̀ jìnnà kọyẹ kírò rẹ máa wáyé bẹ́ẹ̀ torí rẹ lẹ́yìn à nídìí ká sọ pé ta ni ó ṣe kọ́ má má di pé ẹ fẹ́ sọ di kárí mi àmọ́ pé ẹni tí ó ṣe ń tọrọ ọlọ́run wà tó sì máa retí ládàá rẹ lọ́dọ̀ ọlọ́ sàmẹ́tìbà lọ rà ẹwọ́ ẹni tó bá ní experience wọ́n má tún lọ jẹ́ pé dákúdájí mi látún ra ọ̀nà ọ̀bà yóò fagbára ká ọlọ́run bó sì ṣe ní nǹkan tó yẹ kí ẹni tó ṣe bá ṣe yóò máa gbalada rẹ̀ títí láéláé ọlọ́run bá kó ṣe bẹ́ẹ̀ ní rọrùn ẹni tó bá ní ìbéèrè kọ́ àṣìkò rẹ̀. Thank you. wọ́n ní kí ni ìdájọ́ ẹni tó bá lọ síbi walimatul Qur'an ètò wọ́pọ̀ jù nínú táwọn máa kí wọ́n máa ń ṣe ń bẹ̀lẹ̀ tàn jẹ́ wọ́n lọ síbi ìjókòó ẹ̀tàn jẹ́ nítorí pé ẹlọ́mọ ti mọ alukurani ké ó sì kéjà ní dànwòrò àwọn kọ́ tó bá mà ké tó sì kéjà àmọ́ ní dànwòrò tí èsì wọn máa ké lẹ́sẹẹsẹ tòfin tòfin bọ́lá ń ṣe pa anábì sallallahu alaihi wasallam láṣẹ tọ́pa gbogbo àlùmọ́ láṣẹ pé warattilil Qur'ana tartila máa ké al-Qur'ani lẹ́sẹẹsẹ tòfin tòfin ajákèjòkò ẹ̀tànjẹlẹ lọ ẹ rí i pé àwọn ọmọ tó ní wọ́n ń ṣe wàlímà kò sí àmánà nínú rẹ̀ tó wáyé kí wọ́n máa ké gan alógere ni láti bẹ̀rẹ̀ dópin yọ sàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jàǹbá ni wọ́n kọ́ wọn lágbọ́n abìkan ibi tí wọ́n kọ́ wọn máa sábà pọ̀ jù wọ́n wá kọ́ wọn léyìí tí wọ́n fi gbé wọn ayé bí bá yọ ka suratul fatiha yóò sì ka suratul baqara títí dáyẹ̀ lẹ́ẹ̀karùn-ún eléyìí ni wọ́n fi fi ṣe àgbẹ̀ lójú yòyò lọ́jọ́ tá a wí. wọ́n á ní kí gbogbo àwọn èèyàn máa wá fowó lẹ̀ nígbà tó máa ti kéwú tó ti kéwú já. tó bá ṣe pé irú àwọn ọmọ báyìí ẹ bá tiẹ̀ láǹfààní àti ṣèdánwò fún wa ẹ̀ka síbi kíbi láàrin àlùkùránì kíkọ́ kàá kọ́ka kó sì já geere lẹ́nu rẹ̀ ṣíṣe ayẹyẹ sísàjọyọ̀ lórí ipò ọmọ akéwòngàn àdádálẹ̀ kò ní tùmọ̀ kankan nígbà tó yẹ pé tá a bá hàl gan orin ńlá gidigidi nù táwọn ti torí pọ́lọ̀ fún wa ha táwọn ń ṣayẹyẹ táwọn ń ṣàjọyọ̀ aburú ńlá lòun náà bá tún já sí torí kíni nítorí pé ẹ̀yin mọ̀ pé tọ́lọ́n bá ṣoore fún yàn ìyẹn máa ń dúpẹ́ fún lórí ẹ̀ ní ṣùgbọ́n èyí tẹ́yìn ṣe kìí ṣe dúpẹ́ ẹ̀rù ń bà wá kọ́mọ́ lọ jẹ́ pé látàrí kọ́lọ́n fún yín lọ́kùnránì hàn tẹ́ wàá ń sa ayẹyẹ tẹ́ ń ṣàjọyọ̀ làlùkùránì gan ọba di ń tẹ gbàgbé tán irú àdánwò bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ kọ́lọ́n dá kọ́kọ́ sànù wa àǹfààní pé mọ́ kí n máa fi hùwà kí n máa fi ṣiṣẹ́ kí mi náà máa kọ́ ẹlòmíì lẹ́yìn tí màá pé sẹ̀mí yorùbá bí àjọyọ̀ bí ayẹyẹ ni aláàfáà kan sọ pé tí ọba ti sí wàlímà ajẹ́pá tilẹ̀kùn lè kó pa kí ló dé ó ní à ọ̀nà ẹjẹ́ ni ẹ̀ mo fẹ́ dínà jẹ máa hàn ní àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ọ̀nà ẹjẹ́ báwo kò sí nǹkan tó burú kẹ́ kọ́ ọmọ kí ó kẹ́ gbowó àmì ẹ̀kọ́ kọ́ kò sí burú wọn máa kọ́ kí ó tán wọn parí títí dé ìgbésẹ̀ kan káfọn wẹẹrì àmì ìwà ni gbogbo ayẹyẹ gbogbo àjọyọ̀ ẹ wá san wà lùkùránì kò ní kò ní mọ̀lẹ́bí ìyá ni àwọn mọ̀lẹ́bí bàbá rẹ̀ ńkọ́ àwọn mọ̀lẹ́bí bàbá bàbá rẹ̀ ńkọ́ àwọn mọ̀lẹ́bí ìyá ìyá ńkọ́ gbogbo nọ́ọ̀sẹ̀nsì nítorí ẹ̀ ń kàn wọ́wọ́ àfáà tó ló ń kọ́ ọmọ tó máa ń ṣe wàlímà ẹ bá kọ́kọ́ ti dánwò fóònù náà ọ̀pọ̀lọpọ̀ ẹbí rúurọ̀ ń náà wọ́n sì sọ pé mahima yakunil murabbi yakunil murabba wọ́n ní bí olùkọ́ni bọ́ba ti ṣe rí bẹ́ẹ̀ lọ́mọ akẹ́kọ̀ọ́ rẹ̀ náà rí bẹ́ẹ̀ lọ́mọ akẹ́kọ̀ọ́ rẹ̀ náà rí èyí náà sì láwùjọ àwa yorùbá nì sọmọ kan bá ń ṣìwà o ṣe ń ṣe pálapàla wọ́n lè mú abẹ́nìkan kí lákùnrin bá ní bá sọ̀rọ̀ ó sì ṣe wọlé mọ́ ẹ̀yìn adìkẹ́ wòlímà tó ṣe wọ́n yẹ kọ́kọ́ dínà rẹ̀ níbi à ń hùwà pàlàpàlà kí wọ́n ní ìyá wòlímà ibi rọ́ náà ilé tàn jẹ́ náà ẹ ìríjà tó ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó kan nípa pé wọ́n pe àkíyèsí wọn pọ́nmọ yín náà gbẹnu ẹni tó ṣe wòlímà lọ́dún yìí ni bàbá bá ní ọmọ tèmi ò ń ṣe wòlímà ìyá bá ní ọlọ́run má ọjọ́ ẹ̀yẹ tiwa ló dé òun nínú àdúrà táwọn sì máa ṣe táwọn tó máa dá kà ní pé ń jọ ẹ̀yẹ má jẹun kólé ọlọ́run á mú dé ìwà wa sọ pé wà ní ìbọn lórí ibú tó ń ni pé kò ti fara wà ó ti dọ̀ lórí ibú ọgbà tíkẹ́ẹ̀tì ọkọ wa ni à yóò náà ní nǹkan tí mò ń sọ nítorí pé ẹ̀tàn jẹ́ ni mu'allim tó fẹ́ ṣe wàlímà fẹ́ gbà òun ṣe tán láti fún ṣùgbọ́n máa tó òun ò ní ṣe wàlímà yóò tún máa kọ́ òun lọ ni. ìwọ ìyá táwọn á ń gbiná jẹ wọn náà fìdílé nǹkan bàbá bá Al-Kùránì yọ ó sì ń bi tó ti rọ̀ ọmọ òrìkà ó sì ń bi tó ti lé ọmọ òrìkà kí ni tó máa wàlímà tó tí wọ́n fẹ́ sọ fún wa kó o ti máa alukurani ké nípa àpò oríire ọ̀rọ̀ ọlọ́run tó máa ké nǹkan dáadáa ni ọ máa ké tiẹ̀ àbí sẹ́yìn á máa ké ní sọ pé a a a alam alam asalam ni ó sì fẹ́ yarí máa lọ nash nash nash nash nashra àbẹ́ ìrọmọtọ́ máa alukurani ké bí akílò lò. so náà láwa pé ọmọ alukurani ti ìbẹ́ẹ̀ náà rántí aṣọ ti múrí láyé nítorí pé ọmọ ẹ̀gbọ́n yín ọmọ àbúrò yín ọmọ mọ̀lẹ́bí yín ọmọ agboolé yín ṣe wàlímà àbẹ́ẹ̀ rántí níjọ́ bá wọ̀ ẹ́ pé a ah, níjọ́ wàlímà ráfá aṣọ a náà rántí kàlẹ́ndà sáńbẹ́ láàrọ̀ yín sọmọ dé màkàwíyá pé níjọ́ wàlímà rẹ̀ ẹ̀sìn rántí fẹ́ẹ́ ṣe jó wà pé báyà abọ́lá yorùbá gbogbo <laughs> táwọn òṣòṣe wọlé màá bá a lè ka yorùbá lẹ́fù àwọn arọ́ burúkú ẹ máa kú la amásàtẹ́ gbé lọ alẹ́ nìkan fẹ́ fọ ọmọ lẹ́tọ́ lọ́wọ́ ẹ dákun ṣé ọmọ máa ń ṣe wàlíì máa ń bí alẹ́ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ni ọmọ alukura nìkan yóò sì tún ha ẹ ẹ wàá ní kó wọn ayé ọ̀run wọn wà ní. <laughs> èyí tọ́jà tó pàtàkì nkọ̀jà lọ́dọ̀ yorùbá o tẹ́ ẹ mọ̀ pé orí ẹlẹ́gàn fọ́ ọ̀pọ̀ nù ṣẹṣẹ ayé yorùbá ìgbé wọn rò pọ̀ máa wá kò ní rí ṣe ni ìwà náà kú oríire járe mo rò pé gbogbo eléyẹn kún ìṣẹ̀mí yorùbá ẹ jẹ́ àparọ́ tì irọ́ òun kò jẹ́ ká tẹ́gbẹ́ kò jẹ́ ká tẹ́gbẹ́ ẹ̀yin wo bí tí alukurani tí orí èèyàn sì máa wú tí gbogbo bàbá tí wọ́n bá fẹ́ kan ṣe onímọ̀gbà tí ètè àwọn tí ń kọlura wọn táwọn náà ń gbéra tí ń ṣàdúrà pọ̀ lọ́wọ́ sàwọn ọmọ mi náà ló lóríire báyìí ọlọ́run dákun sàwọn ọmọ mi náà lóríire báyìí. ó sẹ́ mọ̀ pé gbogbo nǹkan tá à ń sọ kì í ṣe pé àwa jábọ́ láti inú ra wọ̀ gbogbo tó ti ṣe àwa náà rí tàbí òye ó ní láyé ìgbà yẹn táwọn náà wà kéékèèké àbẹ́rẹ́ òye wa tán láwa náà ṣe wàlímà àfa wọ́n kàn gbé wa fò báyìí bí ẹyẹ tó wọ́n á wa láwọn kìnnì kan sọ pé tá à ń bá ń kà ń jọ orí gbogbo yín ó wù. a'udhu billahi sami'il alimi min zawalil imani. ẹ̀rí ọmọ ọmọ ọmọ ti dákẹ́ من شمتة الأعداء ومن الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طبعا كفاتي أجازة وانتم بيري بقرة آلي لامين طبعا بعدين وأولئك هم المفلحون الله يبلغ inú wọn máa dùn hmm, ó rí pé oríire ọ̀dàrú ìyẹn ni pé <laughs> tọ́ọ̀ bá rí ké jábẹ́ orí adarú bẹ́ẹ̀ ni sákùrá ni wàá ní máa dorí rú àwọn bàbá màmá wa máa kówó jáde máa kówó jáde àwọn ọ̀rọ̀ burúkú gbogbo gbàtà wà ń ṣe ràdàròdò àwọn tí ò tó wa ti há gbogbo alukurani wàláhì sẹ́mi ẹ̀mẹ́yẹ ọdún tó mọ̀ ó ṣe táwọn lè kí òrọ̀ yẹn tó ní káàdì tó àbẹ́ẹ̀kọ́ ni ànàkùn bínàkùn alif madi fatia nun fatia na ana káàbdó mami kọ̀ǹkọ̀m ana wàláhì ọmọ lè sọ ọdún mẹ́wàá lórí ọpọlọ tó wá kú kí ó rọ̀ ju gbogbo nọ́nsẹ̀nsì yẹn lọ ó rọ̀ ju gbogbo nọ́nsẹ̀nsì yẹn bọ́ téèyàn bá mọ̀ wàhálà ni gbogbo gbàtà àfi ń ṣe yun. wàláhì àwọn tí ò tó wa ti ha gbogbo alukurani torí kí ọpọlọ ọmọdé sharp àmọ́ ńgbà tó bá kébi táwa ta kò ní í fi ṣe nǹkan gidi gbogbo ọjọ́ wa lọ́mọ lọ́nu àríkẹ́ yíyá ọpọlọ tilẹ̀ torí ẹlẹ́sìn rí i pé ah, lọ́ọ́ di lè máàmù láti bẹ̀rẹ̀ ìgbà tó ti ṣe tó ti di lè máàmù. dìgbà tí ó fi wá kú tí ó sì wọ́n lọ́wọ́ à ń ṣe lè máàmù pé ogójì ọdún ni gbogbo ń tọ́ ha láti àlámtàrà kẹfà ní sínà ẹ̀yin náà ti mọ̀ tí ọba ké náà ṣe ná lọ́kà àlámtàrà kẹfà torí kò sí lórí rẹ̀ sọ àwọn ọmọ wa ẹ ká tètè lu àǹfààní pọ́nmọ́ ò tí kí lọ́ọ́ máa ń rò kò sí nǹkan kan lórí rẹ̀ njẹ́ yìí bá fẹ́ kó ròyìn ẹ tètè lu àǹfààní kọ́ mo tètè hal kurani ẹ sì mú wá sílé kébìdì ẹ má tara yín dànù ẹni tí ò mọ kí ó pè ìpèkúpè náà ni ó fi sọmọ lẹ́nu tẹwárí ká kọ́ ọmọ tí wọn àti fi ìpèkúpè sí lẹ́nu ọtẹ wa lọ́rùn ju ìwọ tí wọn ti fi rọbìṣì sí lórí ahọ́n lọ torí ẹni tí wọn ti pèpèkúpè sí lẹ́nu rí ti ń pè ń pèkúpè àti tún wọn ṣe ogun ni àwọn ọmọ tí o ti mọ nǹkan kan tẹ́lẹ̀ ètò ṣẹ́dédé tá a fi sí lẹ́nu wàláhì ní rí yí padà dáadáa náà ni ọmọ àpè títí láéláé àmọ́ àwọn tó ti di gbígbẹ ebi wọn ní tígi bá tutù ní í ṣe é lọ yàtọ̀ sí igi gbígbẹ igi gbígbẹ gan tí ìbá pé yẹn àgbàlagbà nígbà tẹ bá pé pé tó gbé à ṣe ọgbọ́n tí mo sọ ni nítorí pé ọpọlọ tiẹ̀ àtàhàn ó ti gbẹ lórí èyí tí wọ́n ti wí tẹ́lẹ̀ náà lẹ́nu mi ò ṣe múra rẹ̀ wá lè tó látọ̀nà jíjìn òun fẹ́ kọ́ kí òye sàn sàn ni kò sí wàhálà àwọn náà ṣetán láti pọ̀ sàn sàn wàláàkín ìwọ ti di gbígbẹ o sùúrù téèyàn ó ṣe fún ọ yọ pọ̀ lọ́mọ ní aṣọ́mọ òun ti ọ̀dà wọn bá ṣe ìdánwò wọn bá ní kíláàsì tó kéré ju gbogbo èyí kéré lọ ńlọ́wọ́ tí ọba àtọ́lá àwọn ìtàn yẹn jẹ èyí tó kéré ju gbogbo tó kéré lọ ọba ni a bàbá wọn mọ kí ó ju kíláàsì lọ ní wọn ni kò burú kí ló dé tó fi sọ fún ni a mo ti ka dálíà mo tún ka màkọ́mà ìṣìríyà díwánu ṣáfìrí gbogbo àwọn tíra yìí mo ti kà wọn ni ọkàkà gbọ́ náà ó gbé ọ kàn kankan wàláì kàkúkà sọkúsọ o ò mọ nkankan tòkọ wọ bí tá a fi ọ sí inṣàlá pẹ̀lú sùúrù bóyá o lè wá búrọ́ọ̀ṣì gbogbo ètò pèǹpèkúpè o tí wọ́n bá máa wò pé ah, wọ́n gbé ohun síbi tí ò yẹ ọdún wo láwọn á parí èyí tó ti kọ́ ni tẹ́lẹ̀ torí pé ìwọ rò kí wọ́n ṣe ọ lóore ni ṣebí náà ní í ṣe gbogbo àwọn afáwọn yẹn òun rò kí wọ́n sọ lóore pé kúpe lásán ìsọkúsọ mọ̀lẹ́ka kan bá máa fi tó nǹkan hàn yàn ni ẹ bá rí pọ̀pọ̀lọpọ̀ tẹ̀ ń wí lẹ́nu gan ìsọkúsọ lásán torí pé kéwù yẹn ò dúró déédéé ìmọ̀sánà bí sallallahu alaihi wasallam sọ pé la salata liman lam yaqra bi ummil kitab ẹni tí ò bá ti kàyà tíra Fatiha nínú sọláàtì rẹ̀ kò ní sọláàtì ẹni tó kà báṣubàṣu bí aláìka náà ni ẹ dákun ìgbòho làwọn sọláàtì wá fẹ́ wà ní ọgbẹ̀ndì tó àwọn nǹkan yìí nọ́mbà túláàsì ni kì í ṣe nọ́mbà fẹ́ àwa wá ti wá fi ọwọ́ rẹ̀ hẹ́ mu ọwọ́ àwàdà owó là ń wá tiwa ọwọ́ ajé ká máa wà lẹ́yìn lẹ́yìn gbogbo nítorí ẹ̀ka ti mà dáadáa àmọ́ àwọn ọmọ wa wọ́n mọ́ wọn àmọ́ á sì máa tanra jẹ tó ń torí ẹ̀ wàlímọ̀ ṣe wàlímọ̀ ẹ̀ tán jẹ lọ́pọ̀ ń bẹ jù àtọ̀nà àti wọ́wọ́ kò sí ní tó burú ẹ gbówó lékiw ẹ sì gbowó tí ọ̀tẹ̀ yín lọ́rùn káwọn ọmọ ọmọ wa kọ ẹ máa sọdà yẹyẹ tó láwọn pé gbogbo owó lé kí ó tẹ̀ ẹ̀sán ẹ̀sán jọ wọlé mà science and technology tó tún wà ń bẹ̀ owó tẹ̀ ẹ̀sán ló lé kí òun ẹ̀sán ẹ lò wọ́n àṣà bí five five naira lẹ́ẹ̀ máa ṣẹ́ tí ọ̀pọ̀ kálukọ́ wa máa wọ́n ti rófì wọ́n á máa mú inú òfin wọ́n máa fi five five naira lé ọmọ lórí èló ń five five naira èló lọ́jọ́ five times hundred kí pure mathematician náà five hundred naira péré kò tí ì tó wọlé kí o táàmù kan mo rò pé yé ẹ sì máa pẹ́ ti sọ gbogbo wọlé kí o à tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ jẹ́ kí àwa náà ká tají ká sí àwọn ọmọ wa lóore kò sí nǹkan kan tẹ̀lé bu ọmọ yín láyé bí ẹ̀kọ́ gidi ẹ̀kọ́ gidi tẹ́ bá bu ọmọ yóò máa rántí yín láéláé kò sì ní dákẹ́ mi máa ṣàdúrà fún yín ẹ̀kọ́ gidi ju kẹ́ fowó lẹ̀ fọmọ lọ ẹ̀kọ́ gidi kọjá kẹ́ fi ọlá lẹ̀ fọmọ lọ ẹ̀kọ́ gidi torí pé ẹ̀kọ́ ju owó lọ jàmáà tí ọ̀rẹ́ ńgbà tó ẹ kówó lásán ni wọ́n lé lọ́wọ́ kíni pé wọ́n ń kó lọ tó ẹ̀kọ́ ju owó lọ torí ẹ̀ náà ṣe máa ń ṣàpèjúwe pé báwo ló ń ṣe ronú pé wọ́n fẹ́ dolùmọ̀ láì wàhálà nígbà tó ṣe pàì lówó láì wàhálà bó wàá ní mọ̀ tó ju owó lọ. wá sí wàhálà kó tó ní náà eléyìí jẹ bó ṣe jẹ tó àwọn tó jẹ pé ìdíwọlé mà làwọn tẹ bàjẹ́ káwọn náà kún ọ̀rọ̀ ó ṣe kọ́ ẹ̀kọ́ tiwọn náà yè koro káwọn náà kẹ́kọ̀ọ́ tó yè koro àwọn tó koro torí pé gbogbo ọmọ tẹ kọ́ńkọ́ ó náà dàgbà yọ padà yé bí dáadáa lẹ sí àbá ìdá ṣe sọlá tó gbọ́ àsìkò àṣírí tí wàá tó èèyàn wá gbàgbé ṣe sọlá tó lásù láì san gbèsè gbọ́hùn a sọ pé àṣírí tẹ̀sẹ̀ ṣáájú gbọ́hùn ẹ̀fìgbà gbóná ni torí bọ́lá ń ṣe pa á láṣẹ ká ṣe sọ láti ní pé zohor ní máa ṣíwájú asù tẹ bá wá sí gbàgbé ti asùrì ṣíwájú zohor ẹ ṣe zohor ẹ̀yìn rẹ̀ wà tuntun asùrì ṣe náà àlejò ṣe. so wọ́n ní àkọ́kọ́ àwọn èèyàn wà tí àwọn mà tó jẹ́ pé yíyọ ẹni tí ń ṣe súnà ni wọ́n máa ń yọ ṣùgbọ́n ní ìgbà tí wọ́n bá gbéra wọn sórí Facebook wọ́n máa ń gbéra wọn síbẹ̀ pẹ̀lú àwòrán ẹni tí ò pe súnà ní kàkà wọ́n ya fọ́tò síbẹ̀ fọ́tò tí wọ́n sì rí pé àwọn sórí Facebook tó di pé fọ́tò ọ̀tọ̀ lọ́jọ́ ibi tí wọ́n ti fárùn gbọ̀n wọn dànù. sokoto wọn yọ wọlé bẹ́ẹ̀ wọ́n sì pọ̀ rẹ̀ kọ́ọ̀lù ó sì máa pè wọ́n lálákàtà kìtì ẹ̀sìn torí ẹni bá ti jẹ̀sìn ọlọ́mú alákàtà kìtì wọn máa pè ìjẹ́rù ṣe sí ìwà dàbí kódà nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò fẹ́ ká jẹ́ múnáfìkì ojú kan làdá ẹni bá jẹ́ mùsùlùmí kó dúró ti islam rẹ̀ kó sì tẹ̀lé sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ẹni ó bá ṣe islam àlẹ́sà yẹn wọn náà padà rí ibi tí ó gbé sí ṣùgbọ́n ṣe la lè tán orí ara wa jẹ a lè rẹ́ni kankan mí jẹ torí pé wọn náà ni wọn padà àṣì bọ́ọ̀ ń tanra rẹ jẹ bọ́ọ̀ tanra rẹ jẹ ni ó lè kàn máa bójú kó máa wọ jilbab nítorí pé ó sì wà lọ́ọ̀dì ọkọ rẹ̀ torí ọmọ sọ pé ah ntọ́kọ̀ òun fẹ́ nù kìí ṣe ntọ́lọ̀ ń fẹ́ o ntọ́kọ̀ òun fẹ́ nù ajẹ́pọ̀ ń ṣe láti tẹ ọkọ lọ́rùn sírù rẹ̀ sádánwò ọkọ kú bá ṣe àbí àdánwò ọkọ kọ́ ọ lẹ̀ kí ni a rò pé ọ̀sẹ̀ lẹ̀ yọ wọn gbogbo ẹ̀ dànù ni. ṣé máa bi léèrè ká ẹbí yorùbá tẹ́ máa sọ pé lẹ́hà kí ló dé kí ló ṣẹlẹ̀ ká ìyá mi ò bójú ìyá mi ọ̀wọ́ sọ gbàgẹ̀rẹ̀ bí eégún rí a la ilaha illallah ó túmọ̀ sí pé nifaq munafiki ni gbogbo ní tíṣe kò sí nítorí ọlọ́run ìsájọ kọ́ kọ́ lẹ̀ phase one lẹ́rìí ẹ̀rí phase two àwọn munafiki nù òun náà máa wá wọ́nà ike gbogbo ẹni tó bá kú ń di à ń sẹ̀sìn káwọn náà pàtì nítorí kọ́ lọ́wọ́ ọmọ bá fẹ́ nìkan bọ́ ẹnìkan. A'udhu billahi minash shaitanir rajim tá a máa ti sẹ̀kẹ́ lẹ́sìn ẹjẹ́ a máa ṣe ń tọrọ ọlọ́n ẹmẹ́jẹ̀ á fi wà múnáfìkì bọ́nù ṣe fi wà kọ́lọ̀ ń dákun kọ́ mọ́ yà wà múnáfìkì. ó ní ìbéèrè mi ni pé àwọn òbí tí wọn jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tọ́lọ̀ wọn á ta ọmọ tọ́lọ̀ ń sànù wọn tí wọ́n gba islam ṣùgbọ́n tó ṣe fáwọn òbí yìí wọ́n ti ṣe sọ pé àwọn gba islam yìí wọn ò yéé tún máa lọ sí ṣọ́ọ̀ṣì pàápàá jùlọ nígbà tí ìṣe ṣíṣe kan bá ń bẹ fọ́kàn nínú àwọn mọ̀lẹ́bí wọn tó sì jẹ́ pé ṣọ́ọ̀ṣì wọn ti ṣe wọ́n lọ gbogbo orin tó máa ń kọ kò kúkú jẹ́ tuntun sáwọn àwọn náà ti jọ máa bá wọn pàtẹ́wọ́ wọ́n máa pè wọ́n sásìkò tí wọ́n wà ń sọ́ọ̀sì pé àmọ́ mi bó lẹ́wà mọ̀ ń gbọ́ tán pariwo lẹ́gbẹ̀ẹ́ yín wọ́n ń pàṣẹ wọ́n sì ṣe pé ọlọ́mọdé ọlọ́mọdé wọn ò débẹ̀ mọ́ ibẹ̀ ló ti wà. tó bá ti wá pọ́ ọmọ gẹ́ẹ̀tì ẹ̀ lọ́sàá mọ̀ wá wà ẹ́ tó kókun ẹ̀bí ọwọ́ ajá gbọ́wọ́ olúwa rẹ ni tó kíkí níka subhanallah bó láti fẹ́ ṣerú àwọn ìyá wọn. tó ń ti pé ń dunnú ayọ̀ rẹ̀ sì pọ̀ lórí kóńtì di mùsùlùmí àmọ́ kò tí ì yé máa àwọn ṣọ́ọ̀ṣì kankan ó dàbí ìbéèrè tẹ́nìkan náà béèrè láti lu kàní ó ní màmá òun òun gbìyànjú pẹ̀lú rẹ̀ gidi pé kó gba Islam ṣùgbọ́n bàbá kan wà tó yẹ pé ó ń sin màmá òun lọ́nà kí sọ́kọ́ wọn o tó bá ti sọ̀rọ̀ kan fún wa nípa Islam yìí tó náà gbọ́ tí màmá òun bá ti sọ létí bàbá òun wà má má dá lọ́jà rẹ̀ àwọn kan lọ mọ́kà wọ́n sì ṣe lọ mọ́kà yìí báyìí nígbà tí orun kan débò wọn ní kò wọ́n gbẹbọ lọ sórí tó ń gbé láti òun bẹ́ẹ̀ ti gbé ẹgbọ́n bàbá pé agbára ti gbé tegbòtegbò tó gbogbo orú àwọn àdáwò yìí wà fún láti ṣe wọ́n ń ṣe islam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ṣe sàǹsàn ni ya ayyuhalladhina amanu dakhulu fi ssilmi kaffa wala tattabi'u khutuwati shaytan lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ wọnú ìsìláàmù tápá tẹsẹ̀ torí tẹsẹ̀ ìgbọ́dọ̀ jẹ́ ó jẹ́ pé abala yín kan lọ́wọ́ à ń bẹ abala kan ti wà lóde ẹ má dàn wò torí di eléyìí tọ́wọ́ bá jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí tó bá sì fẹ́ jẹ́ kèfèrí jẹ́ kèfèrí kírísíláàmù ò sí torí di eléyìí láwùjọ wa irú àwọn tí ń ṣe bẹ́ẹ̀ pọ̀ o torí àwọn máa sọ pé àwọn ọmọ èwo ni ó pe àwọn èwo làwọn ò fi rọ́là ìsìláàmù náà lọ́la ẹni bá ṣe kú ní òṣòrí rẹ̀ kọ́lọ̀ mọ́ sí wa ló lórí ibú. ẹ bá àwọn òbí yẹn sọ̀rọ̀ àkọ́kọ́ ọlọ́run ti kọ́kọ́ fi ń ṣe kòńgẹ́ rè kí wọ́n láwọn gba islam ẹ wàá fi yé wọn pé islam tí wọ́n gbà wọn wọ́n gbọ́dọ̀ wọ́nà tí ó fi máa kọ tí ó sì dán márán nítorí tíjà káwọ̀ kíjà ń káwọ̀ bá fi lè kọ́ ó lè dà wọ́n lẹ́rù nù kọ́lọ̀ nǹkan má dà wá lẹ́rù ni. tí ò lè mú kò ní gbà. ó ní follow the abbreviation àbí oldest or láti nà ọmọ ẹ pẹ̀lú pé òun ti pé òun náà wù àpàlàpàlà. wọ́n ní èdè kan wà táwa Yorùbá máa ń pè ìpè ẹni tó ọba tí ò lè mú ọlọ́run ò tí ì ṣẹ̀dọ̀ rẹ̀ ṣé yọ padà ṣẹ̀dá rẹ̀ ni àbí ká sọ báyìí pé ẹni tọ́lọ̀ ò lè mú kò ní ṣẹ̀dá rẹ̀ láéláé ìsọkúsọ lásán náà ni sẹ́yìn pé yorùbá lẹ́bù àkọ́kọ́ kì í ṣẹ̀sìn lọ́wọ́ àlọ́dà rẹ̀ àṣà náà ni tá a ti ṣe gbọ́ táwọn bàbá wa máa pa lówe náà lọ́mọ náà máa pa lówe òwe ń dá akọ̀ wọn ò ti sọ tán onílàákẹ́ fẹsẹ̀ wàá ronú sí pé ṣé ọ̀rọ̀ sí lélẹ̀ èé sọ̀rọ̀ ìsọkúsọ lásán ni àkọ́kọ́ ni pé ọlọ́run ọba òun la lágbára gbogbo agbára òun la lágbára gbogbo agbára ṣé nǹkan kan wá ń bẹ lẹ́dà tí ó wàá lè mú ẹlẹ́dà rẹ̀ ìsọkúsọ burúkú lásán ni ìsọkúsọ burúkú lásán ni ọ̀rọ̀ kèfèrí ni tí ọ̀rẹ́ kọ́ máa jáde lẹ́nu mùsùlùmí wọ́n sì máa pa lówe torí kó lè bá a túmọ̀ sí nǹkan burúkú ni kìí ṣe pọ́lọ̀ gangan náà gbà lérò ṣùgbọ́n wọ́n bọ̀nà ọlọ́run wọ́n fẹ́ fi dẹ́nìkan lẹ́kùn à ń ṣe kọ́ńdúkọ́ńdú sí wọn. bí kápọ̀ ọmọ yìí ni ọmọ ọ wá fẹ́ yọ ọmọ kọ́ ọmọ tó ya gara wa gbogbo tí ẹ bá ní kó ṣe kò ní ṣe gbogbo bí tí ẹ bá ní kó tọ̀ kò ní tọ̀ so ẹ wá ń jọ ń fa wàhálà pẹ̀lú rẹ̀ ni wọ́n sọ pé wọ́n ti ń fojú wọ ọmọ ẹ rí ó pò ṣeun láwọn èèyàn wá ń bẹ̀ yín láwọn èèyàn wá ń bẹ̀ yín láàrin à lọ́mọ náà sọ pé kò sí tẹ̀sẹ̀ kò sí tẹ̀sẹ̀ ọmọdé lèmi náà ni ẹni tọ́lọ̀ ò lè mú o ọlọ́run ọba ò tí ì fẹ̀dọ̀ olúwa rẹ̀ ó kè sí wọn lọ́lọ́ tóbi wá jẹ́ pọ́ sọ pé ẹni tí wọ́n ọlọ́run ò lè mú ò tí ì fẹ̀dọ̀ olúwa rẹ̀ ọ̀gbádùn tóbi wa máa gbéra rẹ sípò ọlọ ìsọkúsọ lásán ó sì lè jẹ́ pé akẹgbẹ́ ní ń halẹ̀ mákẹgbẹ́ rẹ̀ tí ń wò pé òun lóògùn jùlọ tó ń lè fi ba tiẹ̀ jẹ oògùn òfò tó máa kó káwọn ó sì lè jẹ́ pọ̀ gani lérí sọmọ ọ̀dọ́ rẹ̀ àbẹ́ni tó ti kọ́ yẹn ń sẹ́rí tẹ́lẹ̀ ìní ń bínú sẹ́ni tó kọ́ ń sẹ́rí tí wọ́n sọ fún un pé ọgbà gbogbo irú àwọn rubbish nonsense ọ̀rọ̀ yẹn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa sọ jáde lẹ́nu torí ẹ̀ ló ti jẹ́ pé de Yorùbá wa ó bùkátà ká jọ ó bùkátà ká jọ torí lẹ́yìn pé wọ́n ní tá a bá rí kinní kan a máa fi kinní kan ṣẹbọ tèmáàmù ní pòwe mọ́ṣáláṣí nínú kútùbà jímà lẹ́yìn ọ̀pá àwọn bàbá wa lẹ́yìn tá a bá rí kinní kan a máa fi kinní kan àbí èyí wa torí tọ́lọ́ islam náà wàá dà ẹnì tẹ́lu mi náà máa pèdè bí kiri yó yóò máa sọ wípé ìmọ̀ báyà mo lórí ọ̀fẹ́ rẹ̀ kí ni jẹ́ orí ọ̀fẹ́ yẹn kí ni jẹ́ èdè kiri yó nìyà ẹ ọlọ́run ń gbọ́ èdè kiri yó nìyẹn torí ẹ tó bá pẹ ẹ bá tèsè dètò ẹ kí mùsùlùmí Yorùbá gan máa sọ tẹni tí ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bá ń sọ tẹ̀yìn òwojú ẹ̀ ẹ sì mọ̀ sí mùsùlùmí ní sọ̀rọ̀ ni àbí kọrin yó àbí ẹlẹ́bọ ẹni tí ń so òòṣà tí ń ṣe Ṣàngó ṣàkó àwọn ẹlẹ́bọ àwọn òòṣà Ṣàngó yẹn àwọn òwe Ṣàngó wọ́n ti pè wọ́n ní kíní ka òòṣà tó ní tògùn èso ọ̀nà àbí òye wa ẹ bá ti sọ pé òòṣà tó sọ pé tògùn èso ọ̀nà pẹpẹ yóò tún wá pé àkínní bàbá oṣù àgbọnù bàbá ológun tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ó yẹ kí mùsùlùmí ti jọ ìdí ẹnu ẹ̀ ẹ̀rí tí yorùbá bá ń pọ̀fọ̀ ńgbà mí ti ń pọ̀fọ̀ sẹ́yìn wá wò pé á ọkọ̀ lẹ́nu aláàjì yóò ní ẹ wá yorùbá ni àbẹ́ ẹ̀rẹ́ wá yorùbá tí ẹ̀mú kan kì í mọ́jọ́ kọjọ́ mọ́mà yọ sẹ́mi pé wá yorùbá ni àbọ̀fọ̀ <laughs> èdìdí ké di òrùn kó di òrùn kó rùn ọmọ yọ ẹ̀rẹ́ wá yorùbá bàbá ọlọ́fọ̀ ọbú aláìlórí lọ́wọ́ àwa ló ń sọ ẹwà yorùbá ẹwà kọ aburú rẹ ti rí àwọn ọ̀fọ̀ lọpọlọpọ ń pè lẹ́nu tó nsọrọ pé ń sọ̀rọ̀ gidi mùsùlùmí làwa sálùkùránì ló ń fi sọ̀rọ̀ bàdí sànàbì sallallahu alaihi wasallam irú rẹ̀ náà ni ẹ tún rí tí mùsùlùmí ọba ni fi nǹkan kan ti lè wọ́n ni tọ́ ọmọ gbọ́dọ̀ ti wá súrà o lẹ́yìn pé ọ̀rọ̀ bíbélì nìyẹn ọ̀rọ̀ àwọn ṣọ́ọ̀ṣì nìyẹn ó pín ẹnu ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹ̀yin náà yọ yà yín lẹ́nu kápẹ́ mùsùlùmí kankan sọ̀rọ̀ ó ní ah ó wá nù àdìsí àná Muhammad sallallahu alaihi wasallam tó ń sọ pé Abu Dawud ló gbà wá àdìsí ó sì fẹsẹ̀ rinlẹ̀ fànàbí sọ báyìí ah, Allahu akbar bàbá yóò dà fún yín orí aláwùjọ Yorùbá wa bàjẹ́ ṣọ́ọ̀ṣì ní bẹ lórí ọ̀pọ̀lọpọ̀ onótùú máa dá wákà ṣọ́ọ̀ṣì ni òkò yẹ kó rí bẹ́ẹ̀ náà islam náà wàá dà islam náà dà ó sì fẹ́ wà lìjánà islam dà náà la ṣe sọ pé lè má mú mi ọ̀fọ̀ tí ń bẹ lórí rẹ̀ kò rí alukurani tó pọ̀ tó bẹ́ẹ̀ wàláhì ọ̀fọ̀ ni wọ́n máa há torí pé wọ́n kọ́ ló lè má mú fa wọ́n kọ́ ló pé bá ṣe tẹ́ ni bá ṣe tẹ́ ni ẹfun láfi tẹlẹ oṣù láfi tẹlẹ ọmọ akpọfọ báyìí sí ọmọ akpọfọ báyìí sí wọn ma wọn ma kà fún wọn náà àwọgìnì pa ní sọmọ ẹyà wọn nílé pa àwọgìrì wò gbèsè <laughs> máa ha sórí lu wọn á ní kọ́ ka lìí láfi kò rí kà lè má fa kò rí lìí láfi kà àmọ́ gbọ́ fòfó ní bẹ lórí ọ̀daràn wọn wá pè ń babaláwo sà babaláwo ó ń bínú kí wọn á ọ bàbá àṣàlẹ̀ wọn nílẹ̀dì irú àdánwò burúkú yẹn kàn wá wà láàyè nílẹ̀ yorùbá yìí ó ti yẹ kó yí padà ṣùgbọ́n àmì pé yóò yí padà àti ìrì tọrọ ọ̀dọ́ ni máa gbárùkù tẹ̀sí tí ó fi jẹ́ pọ́jọ́ ọ̀la kò ní dàbí òní ọ̀dọ́ ìlú kan ọ̀bá ti gbárùkù tá à ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn aburú ni ó kọ̀ntínú aburú yẹn ni ó kọ̀ntínú because ẹ̀sìn di kẹ́kọ̀ọ́ gidi bó lẹ́sìn fẹ́ wá hùwà kò ní fèsì tẹjá máa kíyèsí gbólóhùn tí wọn máa jáde lẹ́nu wa ẹ̀kọ́ ìsìn náà máa ń tún gbólóhùn sí kódà lédè lárúbáwá wọn kọ àwọn síra ńláńlá kan nípa gbólóhùn tá a gbọ́dọ̀ wí lẹ́nu gan lédè lárúbáwá wọn ń pè ní manahil alfam àwọn gbólóhùn tó jẹ wọká sọ lédè lárúbáwá gan o ẹ má ti sọ yorùbá wa sọ pé ẹlẹ́bọ náà lọ́pọ̀lọpọ̀ wọn láti pilẹ̀ eléyìí jẹba àwọn wọ́n á tún ní béèrè mi ni pé tí bàbá èèyàn bá jọ dàrán ti ń jalè ti ń fẹ́wọ́ bàbá èèyàn bá jọ dàrán ti ń ṣàgbèrè ti ṣe zina bàbá èèyàn bá jọ dàrán tó jẹ́ babaláwo oníyàwó ǹjẹ́ tọ́mọ rẹ̀ bá ń ṣe ọ̀kan nínú àwọn nǹkan tó ń ṣe wọn tó fi jẹ́ ọ̀daràn bàbá ń bá wá bẹ̀rẹ̀ sí ní bá ọmọ wí ṣé àní sọ pé alábòsí bàbá àwọn torí tí wọ́n ń ṣe náà lọ́ máa ń ṣe torí wọ́n sọ pé bíi adìhì kọ́tàdà àdìyọ̀n tìlkàrọ̀mì wọ́n máa ń ṣáàbàhà àbẹ́hù fàmà vọ́lẹ̀m wọ́n ní bàbá rẹ̀ lọ́jọ́ àdìyọ̀n nípa ká lawọ́ torí bàbá rẹ̀ Hatim òun lọ̀gá ẹ̀tọ́ lawọ́ láyé tá a máa fi pòwe léde lárúbá dòní. ẹnikẹ́ni tó bá jẹ́ pé bàbá lọ́jọ́ kọjọ́ ya àní kọ́ sàbòsí sí ìyá rẹ̀ ọmọ wa jọ bàbá torí torí tiwàtiwà bí bàbá ṣe ń fẹ́wọ́ lọ́mọ náà ń gbé wiri bàbá ń kásẹ́wó méjì wọlé ọmọ ń gbé mẹ́ta bàbá ń bá wọn ṣe yẹn wò ọmọ náà oná bá wọn ṣe yẹ̀ ń wò bàbá ọmọ wa bu olórí bu sísá ló rò pọ́ ṣe o àwùsùbìlà ah, ó ní sáà ní pé bàbá lọ́daràn ọ̀daràn bàbá ọ̀daràn lọ́mọ àmọ́ ti jajẹ́ nù fún bàbá ẹ̀ àbí òye wa bàbá àtọmọ ní ọjọ́ túbá bàbá òtún wá ṣàṣìṣe o ti ń bọ́ ọmọ wí o kò ṣàṣìṣe tó sí ọmọ tó sí ní pàǹpà o nítorí pé kò ní í dáa kí gbogbo wọn lé wọn àti bàbá ọ̀tọ́mọ wọn jọjọ lórí ibú àbí òye wa olórí ibú a máa tún olórí ire ṣe tí ó lò olórí ire ń tiẹ̀ ohun tó ń ti bàjẹ́ ó ti ta ohun ọ̀fẹ́ kìtì ọ́ bàjẹ́ ohun ọ̀fẹ́ kìtì ọ́ ta ohun òbí ọkùnrin ibú madé yìí báà mi ẹ̀yin ṣe wá ń ṣe ní mí ilẹ̀ bó ṣe bá mi èmi náà ń gbìyànjú lórí ara mi àmójú mi kọ́ ló ti bàjẹ́ wọ́n dàbí ẹni tó pè yàn sẹ́sìn ọlọ́run ṣé gbogbo ń tàǹbà ń pé kẹsẹ̀ ń dáadáa tó túmọ̀ sí pàwọn náà ti ń ṣe gbogbo ẹ̀ ni ṣé gbogbo ńlá bá ní kẹ́ pati tó túmọ̀ sí pàwọn náà ti pati nínú òfin ọlọ́run ó dáa kó jẹ́ pé ẹni tí ó bá pè yàn lọ sídìí ṣe dáadáa kọ́lẹ́kùn náà ń ṣe ó dáa púpọ̀ kó jẹ́ pé gbogbo ẹni tí ó bá sọ fún wa pé kinní kan dá kó jẹ́ pé náà ti jìnnà sí i àwọn olùmọ̀ wa gbé ọ̀rọ̀ kan dìde ọ̀rọ̀ ẹ̀ ti malaikalize nù so kò túmọ̀ sí torí ẹ̀ má fojú dira rẹ pé nígbà tẹ́mi sì ń ṣe má sì jẹun sọ fún ọ kó wọn má ṣe nǹkan méjì lọ́lọ́run fi pọ́ láti túnra rẹ fún ẹlòmíì ṣe o tí ì lè túnra rẹ ṣe kò pé kó ọmọ tún ẹlòmíì ṣe torí pé ọlọgbọ́lọ̀ gbà nítorí pé ọya abetí lápá ọlọ́run lè fi ọ́ ṣe sábàbí kẹ́ni tó ń bá sọ̀rọ̀ kó wọn gbọ́kọ́ gbà ó tún anilá dáńbẹ̀ náà tonti pé kò dáa pé wọ́n lọ ń sọ pé ẹ má ṣe dáa ẹ má ṣàìdá ìwọ náà ló ń ṣe tẹ́lẹ̀ ìjẹun ṣe bàbá àwọn bàbá wa àwọn màmá wa ipò tí wọ́n wà gáà fọ́ma ọmọ máa ń sábà wo bàbá àtìyá rẹ fáwọn náà dáa jù láyé kò yóò mọ aṣọ wà yín lọ́nà tẹ̀yìn ọsọ. nítorí bá rí gangan ẹni tó sọ fún pé yóò múra síbẹ̀ mọ̀ pé náà lọ́sọ̀ náà pé inna wajadna aba'ana ala umma wa inna ala atharihim muqtadun bá báwọn bàbá wa làwọn ṣe àlejò kẹ́nìkan sọ pé tí bàbá ṣe kú ọ̀dà àfi tórí rẹ̀ ọba pé ṣebí lọ́ọ́ fà tọ́pọ̀lọpọ̀ fi kú sí ibi dí àbáyé ẹni àwọn bàbá wa àwọn bàbá wa àwọn bàbá wa kò sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láti ayé gbogbo àwọn flauna àwọn hamana àwọn kọruna àwọn abulahabi àwọn abujali gbogbo àwọn lórí ibú ńláńlá tó gba gbogbo òdòdó gbogbo ẹyẹ nídìí orí ibú yẹn ní tó sọ wọn tó lórí ibú náà nù. lónìí ọ̀pọ̀lọpọ̀ ti mọ dodo àmọ́ wọn ò ní fi tí wọ́n ń ṣe sílẹ̀ nítorí à ah, tabala gba ni wọ́n sọ yẹn à ah, ó túmọ̀ sí pé bàbá kú lórí àìdánù àní bàbá ẹ̀ kú lórí àìdá àwọn ọmọ kú lórí àìdá. ọmọ wò yín lọ́nà tẹ̀yìn ọgbà ẹ̀rí tí ọmọ bá ṣe nǹkan kan lẹ́wọ̀n ṣe ah ayé bàjẹ́ ayé dàrú ayé ọ̀bàjẹ́ kọ̀ dàrú ẹ̀yin lẹ́ dàrú lẹ́ bàjẹ́ àwọn báyàwó rẹ̀ ṣe níbi táwọn ọmọ ti ń wò yín àwọn ọmọ náà wọ́n máa dẹ́ ẹmọ pé àwọn ti sùn wọ́n sì kọ́ wọ́n kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ń dàgbà bàbá mà gún màmá àbí wọ́n ń jẹ̀sẹ́ ni wọ́n fẹ́ máa gbọ́ yé o ẹ bà mí o ẹ ṣe kíní o wọ́n pọ̀ sá gbọ́ bẹ́ẹ̀ wọ́n sá rí i pé tọ̀ gbogbo nǹkan ń lọ ok ok ok àwọn ọmọ ti kásẹ̀ ó tún yá kéésẹ̀ kan kéésẹ̀ méjì kéésẹ̀ mẹ́ta tó ọmọ ti mú ọmọ náà wá máa wá ṣe bọ́kùnrin lọ́mọ òun náà máa wóbìn obìnrin lọmọ náà máa wọ́kùn irun tí dáàdì máa ṣe pẹ̀lú mami yá try. ẹ wà láyé bàjẹ́ ayé dàrú àwọn máa sìn àwọn bàbá sì ń kọ́ àwọn màmá sì ń kọ́ kí ló sàn wọn táwọn bàbá rere làwọn àbí bàbá heye ìgbà tí wọ́n ń báyàwó rẹ̀ lò lójú ọmọ bàbá ọ̀daràn ọmọ ti fojú káàsì ẹ̀ kò sì necessary kó sọ nítorí òun wò yín pé àní sẹ́ńtọ́ dáa tó bàbá òun ó rí tọmọ rẹ ọmọ sí ọjà gan bó ṣe ń sọ̀rọ̀ tọba wẹwù òun náà fẹ́ wò òun rí bíi tiẹ̀ wọn máa wá agbada kọ má dàgbada fọmọ rẹ yóò pé irú ètò ẹ máa wọ àbí òye tó tẹ bá gbàgbada fún orí máa ṣe báyìí òun náà máa ṣe báyìí náà tún máa ṣe báyìí tó torí ni ẹ̀yin ni catalog ṣé ń wò ẹ máa ṣe dáadáa ní ìsinsẹ́ bí gbogbo aláàmọ̀ sọ pé sọ ma bu ọ ní ìsìnkú rẹ ó kúkú lẹ́ni kọ́ kí lẹ́ fi dáhùn ah. wọ́n kọ́ mi o wọ́n kọ́ mi ilé ọgbọ́n mo ti jáde níjọ́ bàbá ẹ̀dọ́ ọjọ́ kò tọkọ rí níjọ́ nìyẹ ẹ̀dọ́ ọjọ́ kò tọkọ rí ọ̀rọ̀ tá a máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ a máa ń sọ bẹ́ẹ̀ ni látàrí pé mò ń wo bàbá mi mò ń wo màmá mi àtàrà àṣesí wọn ni mo ti kẹ́kọ̀ọ́ ìtumọ̀ rẹ̀ ní lọ́pọ̀lọpọ̀ bàbá mélòó lọ́dọ̀ ọmọ jókòó ti ń kọ́ lẹ́kọ̀ọ́ bó ṣe máa sọ̀rọ̀ ni bó ṣe máa ṣe sọ́gbàlagbà ni bó ṣe máa ṣe sáwọn akẹgbẹ́ rẹ ni béèyàn bá ń wá nǹkan béèyàn ti máa ṣe ni béèyàn bá fẹ́ sá fún nǹkan bàbá mélòó ló ráyè rẹ̀ àmọ́ wọ́n rí yín wọ́n rí yín tán wọ́n máa bẹ́ẹ̀ ṣe máa ṣe wọ́n máa bẹ́ẹ̀ ṣe máa hùwà wọ́n máa bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ ọmọ ọmọ wa kọ́pì yín ọmọkùnrin ọmọ kọ́pì bàbá rẹ̀ bàjẹ́ ọmọbìnrin ọmọ kọ́pì ìyá rẹ̀ bàjẹ́ ìwà yín náà ni wọ́n máa hù torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí ọba pọ́kùnrin ni ṣé ń fi bákànbàkàn báwọn ìyàwó gbé ẹ̀wọ̀n lọ fẹjọ́ sùn bàbá bàbá ọmọ sọ pé à ọkùnrin mẹ́ta lọ máa hù wọ́n lọ́ àjànà kú bí àbí òye àbí òye kì í yàrá torí èmi lọ́jọ́ hmm, èmi lọ́jọ́ torí bàbá kúkú mara rẹ̀ tó ọmọ náà sì sọ́ọ̀dì bíi kọ́jọ́ pé bàbá yín gbogbo gbà ní màlúù ìyàwó ẹ̀ àwọn ìyàwó ọmọ wọn wọn wọn ọmọ abẹ lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí òjú ká sọ lẹ́nu lọ ọ lè gbé ọwọ́ wá pé màá fọ́ tiẹ̀ torí bàbá rẹ̀ náà máa fún etí àwọn ẹ̀yà rẹ̀ mọ́gìrì àbí òye eléyìí ò nídìí kútúbà bákan náà ẹ̀fẹ́ yàwó ní ìsìn ọ̀rọ̀ díẹ̀ báyìí ó tó olórí ibú rẹ̀ kò ní dáa fún ọ tí ìyá ọba ti fi ọ ṣe nǹkan oṣù dànù ah! ọkọ ní bá wò tẹ bá lọ wo fáìlì ìyá rẹ̀ náà ìyá náà bó ṣe máa sọ bàbá sọ pé ẹ mẹ́jọ yà yín lẹ́nu ìyá rẹ̀ gan títí máa ṣe nù ọmọ ń kẹ́kọ̀ọ́ lára yín ọwọ́ ayagbéwìrì ọyọ ológun òfò ọyọ ń zìnà ṣùgbọ́n lẹ́sìn fẹ́ na ọmọ rí ìwà yín náà torí ẹ, ẹ kíyèsí tẹ́ ẹ bá jẹ́ ilé ẹ rí lọ ọmọ láti kékeré ní burúkú burúkú èyí ẹ ti bùn nínú èpè ẹnu yín òun èèyàn máa kọ ọmọ kékeré igbó ló ṣe ah ìyá ìyá rẹ̀ ń kọ́ bàbá rẹ̀ ń kọ́ tó bá jẹ́ pé ní tí a fi kọ́ ọmọ ni ah tó ń ṣe nǹkan tó yà lónìí ah subhanallah subhanallah ọmọ subhanallah ni <laughs> bọ́ tó ń ṣe ní tẹ́yìn bọ́ máa sọ wàhálà kẹ̀dà náà. èèyàn bẹ lọ fún kú. wọ́n ní tí wọ́n bá ń sáré kí wọ́n wá wo sakun pé káì àárẹ̀ yìí lágbára púpọ̀ ó ti ń ju agbára èèyàn lọ. ṣé ó tọ́ lábẹ́ òfin ọlọ́run kéèyàn tọrọ kú. bí àṣà yorùbá pé kúkúkú yá ju ẹ̀sìn lọ àkọ́kọ́ anabi sallallahu alaihi wasallam ó lẹ́nìkan nu yín ò tọrọ kú lọ́dọ̀ Ọlọ́run nítorí aburú ìṣòro ìnira kan tó bá ẹ gbọ́dọ̀ tọrọ kú. tó pọ̀ sí i anábìrin kẹ́ máa bẹ́ lọ tọba di pé ó sun yín nù ẹ má tọrọ kú ẹ wá sọ pé wọ́n lọ kẹ́ máa bẹ lẹ́mìí láàyè tó pin ìgbà tó bá gbé ìsẹ̀mí ló lóore ló lóore jù fún mi. wọ́n lọ dákun gba ẹ̀mí mi tó bá ṣe pé. ikú ló lóore tó so eléyìí ọjọ́ ìkẹta nàbì sallallahu alaihi wasallam tó fi wa àmì tọrọ fún ẹ má tọrọ fún nítorí àìmáyé èèyàn náà nírú lè ṣe bá kọ pé àsìkò tí tó tún mọ́ á jẹ́ kó wọ́n lọ tọrọ kú lọ àní máa bẹ láéláé o àmọ́ má fẹ́ ara tọrọ kú wọ́n ní tóbi yẹn bá ń ṣe àpò kan tí àgbo yẹn sì ṣe àkójọpọ̀ kankan nínú tọ́lọ̀ sílé wọ̀ bí kọjá tó gbàdá máa ti àgbo yẹn wọ́n kì í pẹ̀lú ìtọ̀ ìyànnì gbàtọ́nà wa ràn ọmọ lọ́wọ́ pẹ̀lú àgbọ̀yẹ wọ́n á ta bàbá lólobó pé bá mi àgbo yìí sẹ́yìn fi tò yẹn ṣe kọ̀dá tó ẹ lè máa lo tọ́ màálù dípò rẹ̀ torí tọ́ màálù ẹ̀tọ́ ni ìsìláàmù ti takò ká fi ṣògùn. yàtọ̀ sí tóyìn tọ́jọ́ pẹ́ gbìn lọ bàbá sá yarí ike bí bàbá àwọn tí máa ń ṣe nù àwọn òsì ní pátá wọ́n ti ká tẹ̀síwájú láti máa kọ́ fún wa ní àbíká kúkú pa wọ́n tí a lè pa wọ́n tì di sana nabi sallallahu alaihi wasallam tó ní man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان إن كان منه يتبع لي إن كتوتا tọ́lọ̀ wọn bá ti léwò sanabi kọ̀ fún wa ẹ fọwọ́ yín yí padà tẹ́ bá lè fọwọ́ yí padà ẹ lágbára láti fọwọ́ yí padà anábìnrin kẹ fa hàn padà ẹ tó lè fọ̀rọ̀ ẹnu yí padà anábìnrin kẹ fọkàn yín kọ̀ fífọkàn kọ̀ nǹkan ó lè tọ́ lẹ́jọ̀ nínú gbàgbọ́ so eléyìí àtẹnu tẹ́ pé ó ń yí pẹ̀lú bá nǹkan tí sábà tí lè jẹ́ ọ̀dà àpọ̀ tá a bá rí àníbi láti kàn kankan. òfin ṣẹlẹ̀ ń sọ pé al-hukmu yaduru ma'al 'illati wujudan wa 'adaman. ìdájọ́ ó máa ń yí pẹ̀lú sábàbí tó dùn kí sábàbí bá ti wà ìdájọ́ wà kí sábàbí ò bá sí ìdájọ́ ò ní sí. ìyẹn ni pé àìrí bàbá yín lẹ́ni tí ń fi haramu sí àgbo ńlẹ̀ ní kọ̀ fún wọn àmọ́ tẹ́ ẹ bá ti rí wọn ẹ kọ̀ fún wọn ẹ kàn lè má lágbára láti fọwọ́ kọ̀ fún wọn ṣùgbọ́n ẹ má kùnú láti sọ fún wọn so ẹ̀yin bọ́kùn wàhálà lọ́rùn ẹ má pè mo ti sọ́rí ìgbàgbé wà ẹ má pè mo ti sọ́rí agídí wà ẹ má pè mo ti sọ́rí ìfẹ́nu wà ó lè jẹ́ pásítọ̀ tẹ́ sọ bẹ́ẹ̀ tó gbogbo ń tàn ní fún oṣù ni wọ́n bá kúkú ṣe rọrùn ẹ sì máa bẹ́ lọ kì í ṣe pé mo rí kéèyàn ń sa ìdá mo kàn lẹ́nu àti kọ́ fún mo lọ́wọ́ àti yí padà ní bàbàrà bí kẹ́yìn náà máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀mí pé àánú rẹ mo ní kẹsì máa bẹ́ lọ pé ìwọ ọ̀rọ̀ náà ní tí mo fẹ́ sọ fún ẹ jẹ́ wọ́n gbọ́ jẹ́ wọ́n gbà òrè nù jẹ́ wọ́n gbọ́ jẹ́ wọ́n gbà lórí rí kò tó ká máa báyàn sọ̀rọ̀ lọ wà wá àdé láì jẹ́ pé àgàgà bẹ́ẹ̀ lọ pé ẹ̀yin tí mò ń bá sọ̀rọ̀ lọ́lọ́dún yé wọn ọlọ́dún wọn gbọ́ yé bí wọ́n ti ti ń bá wọn sọ tí wọ́n lè lò eléyìí ló túmọ̀ sí pọ̀ láàánú àwọn tó ń bá sọ̀rọ̀ kì í ti pàǹsì rẹ pọ̀ kí wàá lò ní láàánú àwọn tó ń bá sọ̀rọ̀ nítorí torí pé kókó ń táwa fẹ́ fà yọ ni pé tó ń gbọ́ yìí wọn náà gbìyànjú láti lò kí gbogbo ó lè bàjọ́ sórí rẹ̀ ẹ sì mọ̀ ẹ́ kí ọmọ èèyàn nínú ẹni tó ṣòro jù láti fàánù tọ́mọ̀ àtọ́ ẹlọ́n ọlọ́run dákun tí wọ́n pọ̀ yìí ọlọ́run dákun tí ń rọrùn fún wọn láti lò ó ọlọ́run jẹ́ kí gbogbo owó sórí rẹ̀ o á ń bọ̀sibọ̀si bàbá wa gbogbo gbàtà máa ń bá wọn tó a ti máa bẹ́ lọ ọlọ́run tí wọ́n pọ̀ tí wọ́n gbà ìfẹ́nu agídí tí èjì kéèyàn fẹ́ gbọ́ tí èjì ẹjẹ kéèyàn gbà ọlọ́run má ti ṣe àdánwò fún bàbá mi tí wọ́n gbọ́ tí wọ́n gbà wàlá ọjọ́ kan ni bàbá ọba pẹ́ ọ nítorí ká má ṣe má àṣe má ìtọ́ màálù gan tá a fi ṣe arígbó tó ti ṣe ju ìtọ́ tèèyàn lọ ọlọ́run jọ dá fún un lọ́ba tó kàn àmọ́ tó bá kú mi tó sọ nǹkan dájú bàbá òkú lórí fáráàmù yẹn ní í ṣe ètò tó wá dùn ọ́ jù ni pé ó lè jẹ́ pé aburú ló ṣe kú àmọ́ wọ ọ wà láǹfààní àti sọ́fún oṣù mọ́lá burú bàbá ìsìnkú sọ́fún fún un sàárè ò ní sọ́fún un sàárè náà. wọ́n lè jọ tán kéèyàn yan súra kan láàyè pé súrà yìí o lè má fi máa ṣe sọ̀lá tó sọ̀ lójoojúmọ́ ayé torí mọ́tíláṣí táwọn tó ń ṣe sọ̀lá ti di ọdún mẹ́ta báyìí súrà ẹ̀yọ̀kan náà ni lè má mú yín máa ṣe lásùbà ó lè má jẹ́ ẹbí rẹ̀ ó ti di lè má mú tí ń fún yín bẹ́ẹ̀ èyí tó sì mọ̀ pọ̀ mú àdájú nínú àwọn súrà ní kò sẹ́sẹ̀ ń bẹ̀ kọ́sá ti kà ìtì máa ń kà náà dáadáa torí kọ́nà ẹlẹ́dàá ni bọ́kọ̀rọ̀ ó máa tẹ̀ ẹ́ sọ̀rọ̀ nínú alukoro án ẹ máa ké tó bá rọ̀ yín lọ́rùn mọ́ alukoro án. eléyìí náà jẹ́ ti àwọn gàràjì tí wọ́n máa fa àwọn èèyàn fi kọ́sẹ́ ọ̀há túra dáadáa lọ́kàn jẹ́nu lé yọ́ba máa tó kékúkè yọ́ máa kàkàkúkà ó lè jù lásàárín agbámi kọ́mọ́ mọ́nà tí ó fi lúwẹ̀ jáde má. yóò wá jẹ pé lórí sọ láti ẹ̀yìn onímọ̀ bí kàkúkà lè má mú ká bí kẹkúkẹ ní ké kàtà ti wọnú ọkọ̀ iná ọlọ́sọ alálàáfíà irú ààrẹ lẹ́yìn rẹ̀ wá. àmọ́ pọ̀ kẹ́tí bá ń ta sí ilé jẹ́ ìmọ̀ ìmọ̀ pípèpípè ní pè. tó ọlọ oríwá oríwá gbẹ̀rù lè má mú báyìí làdáwò tí wá. tó pẹ̀pọ̀ nídìí tẹ́lá ti mọ̀ pé lè má mú yàn ọmọ àlùkùránì ké kéé sábúrú ni kọ́mọ ké súrà kan o gbàtọ́ ẹ ti ń tọ́ mọ́ mi àbẹ́yẹ ọ̀kẹ́ kíntìn náà kò tún mà ké ẹni tí wàá dúró ẹ̀rí mẹ́tíláṣí mi ládùúgbò yẹn nà tí lè má mú yẹn mọ àlùkùránì ké ju eléyìí lọ. ayé sí màkọ́ máa ké kọ́ máa ké àfi káwọn máa ké jù lọ. sẹ́yìn bá ti máa ké ó ké ju lè má mú yín lọ eléyìí ọ̀yẹ́ àbí tó bá yẹ pé ń ṣe dáadáa náà. alhamdulilayi ó ní ọ̀rẹ́ nìkan tó ń bójú àwọn máa pè lẹ́lẹ́hà ẹlẹ́hà wọ́n máa bínú pé a máa pè mí lẹ́lẹ́hà má àtẹlẹ́hà àti ẹ máa pè mí lẹ́lẹ́hà má kí ni ìtumọ̀ gbogbo ẹ̀ náà rí àyìn náà láti ilé rẹ̀ ń Yorùbá kí lẹ́lẹ́hà ń bọ̀ wọ́n hà má. tóbi jẹlẹ ọsẹ ni wọn ti máa lè nítorí pé èdè yorùbá à ń pè é ṣèdè tó dà ṣé à ń kékeré kúkú ṣe ń tọ́lọ̀ ń pè ní ẹ̀yìn lẹ́ ń sọ yorùbá yìí ìhìn ọlọ́run ní kóbìnrin kọ́wọ́ sọ gbàgbẹ́rẹ́ rẹ̀ tí ó wà látòkè délẹ̀ súnà anábì sọ̀rọ̀ lọ́wọ́ àzẹ́là ń sìnkú hàn kókó bójú rẹ̀ náà tí ó bójú pé wọ́n á lọ àwọn tí wọ́n bójú tọ́lọ́ gẹ́gẹ́ bí àtẹ̀tọ́ wa látọ̀dọ̀ àgbẹ̀bí sallallahu alaihi wasallam kí ló tún ọkọ̀. ẹ rí i pé nínú ìtumọ̀ alukurani ti tí wọ́n túmọ̀ àlàyé alukurani ti yorùbá tàkọ́kọ́ táwọn bàbá bàbá ti. ìgbà tí ọlọ́run sọ pé wallā'i ya'tīna al-fāḥishata min nisā'ikum. فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا níbẹ̀rẹ̀ islam ọlọ́run ni àwọn في tó bá ń ṣe ẹ wá àwọn ẹlẹ́rìí mẹ́rin tí wọ́n jẹ́rìí kí wọ́n ṣe zina. sábàtú arẹ́lẹ́rìí mẹ́rin tó jẹ́rìí lé wọn lórí kí wọ́n ṣe zina. ẹ ti ṣe wọn mọ́lé ẹ mẹ́jọ wọn jáde má títí tí kò fún pa wọn. àbí kọ́ lọ́wọ́ sì sọ̀nà àbáyọ fún wọn. bófin ẹ ti wà ń bẹ̀rẹ̀ sí bàbà. póníjì náà tẹ bá ti rí èèyàn mẹ́rin tọ́jẹ́rì lé lórí wọ́n ti máa lè lè títí tí kò fún pàpà àbí títọ́lọ́ ń sọ̀sọ̀ ní àbáyọ mi àmọ́ òfìtọ́ wà ní kékeré ẹ tí wọ́n máa lé títí kò fún pa wọn tọ́lọ́ bá gbófin ní ìdèdè àjẹ́ pé ẹ mà tẹ́tẹ́. lẹ́yìn rẹ̀ lànà bisalòlá àdìsẹ́lẹ̀ ń sọ pé kódò ányi خذوا عني قد جعل الله لهن سبيلا التوبة البلاء تدوم ولا تصنع بايو فماو tó bá jẹ́ pé abilé kọ lọ́kùnrin àbí abilé kọ lóbìnrin òun ló ṣe zina ẹ̀sọ́ wọn ló kò títí tí wọ́n fi kù ọ̀nà àbáyọ ọmọ kò títẹ́ tì wọ́n máa lé máa tó bá sì jẹ́ pé ọmọdé ni lọ́kùnrin ọmọdé lóbìnrin ló ṣe zina ẹ̀ ń nà wọ́n lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún ẹ sì gbé wọn jìnnà pamọ́ fọ́dún kan ọ̀nà àbáyọ tó dé ní. kí ni wọ́n á fi fà yọ? àwọn bàbá bàbá yẹn ẹnìkan ni wọ́n wá sí ọkọ̀ àkọlé ní sàlàlà ìgbà tí wọ́n sọ ìtumọ̀ àyà yẹn Yorùbá wọ́n ní ara àdínì àbí tó túmọ̀ síbẹ̀ ara àdínì tá a fi sọ pé ẹ̀há kọ̀tọ́ nínú Islam torí ẹni tọ́lọ̀ ní kí wọ́n há lẹ́ni tó bá ti dìnnà mo rò pé yẹn ẹni tọ́lọ̀ ní kí wọ́n há lẹ́ni tó bá ti dìnnà ẹ wo fẹ́ fi lo gbólò nísìnyí àwọn mùsùlùmí sì ń lo gbólò ìtumọ̀ ẹ̀há láwọn Yorùbá pẹ̀lú ìtumọ̀ pọ̀pọ̀ tuntun ẹ wá wo orun tí bàbá rẹ̀ kọ òun sọ pé bẹ̀rù pé pẹ̀lú ìtumọ̀ àtẹ̀yìn gbọ́ yìí. sẹ́yìn bá karú ńtọkọ yẹn ẹ a ọlọ́run sọ pé kóbìnrin kan bójú kí lọ́lọ́run sì sọ. ọ ń sọ̀rọ̀ nípa òfin àkọ́kọ́ fẹ́ tó bá ṣe ìdùnnà pé ẹsẹ̀ wọn máa lé títí tí kò fi pa òun á sọ pé àwọn ọ̀daràn tó ṣe lọ́lọ́run ló fún wa. ṣáájú ẹ̀yìn tí ìyàwó yín ìyàwó yín náà lè yarí ṣe é ká mọ́ ìdìbò náà ní tí wọ́n ọkùnrin burúkú ìlú wa sọ pé kò wọ́n máa fojú mọ́ òkú yé wa. sọ ara àwọn àṣìṣe tí àwọn kan rí lára ìtumọ̀ tó wá Yorùbá àtàkọ́kọ̀ nù. sọ̀bí káfẹ́ sàsọlé àsọyẹ́ àwọn àsọlé àsọyẹ́ ń gbé ayé àpò ìdíntọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ìtumọ̀ míì náà tààrà kò túmọ̀ sí tọ́lọ̀ sọ gangan tuntun bá láàyè ìtumọ̀ láti àlè túmọ̀ àkùrán gàgà but àmọ́ ara wọn àti ìtumọ̀ bẹ̀ iná làwọn kan ti pàkíyèsí pé wọ́n tún yín gbogbo àwọn àlàyé ìtumọ̀ àkùrán kan ṣe sí gbogbo èdè àgbáńlá ayé wọ́n tún yẹ̀ wò tó bá jẹ́ pé iléeṣẹ́ ọba Fahad ti Saudi yóò bá tún rú àwọn àtúmọ̀ yẹn tẹ̀ lọ́dọ̀ tiẹ̀ kó lọ láwọn kọ̀kọ̀ kan dìde tọ́kàn rẹ̀ balẹ̀ sí fún sí àtúnyẹ̀wò ìdí nu tí àwọn ọmọ Yorùbá náà èèyàn méjì nu wọn náà fi pé àwọn ń ṣe àyẹ̀wò ńgbà tí wọ́n mú wọn kàn yèsè pé àwọn náà kà kù gírì ní apá àwọn fẹ́ ṣe lẹ́yìn àwọn náà ṣe wọn náà lè jẹ́ pásítì tó kún bẹ́ẹ̀ ń fẹ́ràn pé èèyàn náà ní gbogbo yẹn bọ̀tí kẹta kẹfẹ́ fàyọ̀ bẹ́ẹ̀ ń dúró àwọn àṣìṣe ńlọ́pàá kálù tilẹ̀ tẹ́lẹ̀ náà gánà tó a jẹ pé wọ́n ní tẹ́tẹ́. tí kọ́lọ́kọ́ tiẹ̀ lọ́tọ̀ kọ̀ sẹ́jú fún ìyẹ́sẹ̀ nìkan wò lọ. àbí òye wa àbí ó ṣòro fẹ́yìn náà láti túmọ̀ àkùrà rẹ̀. nà ẹ dáàbò ẹ̀yin náà lọ kọ́ pé àlàyé ìtumọ̀ alukur'an tẹ́mi náà ṣe pé pọ́jù àbí máa pọ́jù English translation of the meaning of the Quran mélòó lẹ́nu ọ̀pọ̀ bàjẹ́ òkè tí yorùbá náà bá pọ̀ láyé àánú ọ̀pọ̀ ní ìdílé ń bá sàlàyé yorùbá ti yọ̀yà tòsí bí oṣù sàlàyé ti yọ̀yà tòsí bí oṣù ṣe ṣe ṣe tiẹ̀ àbúrò wa jẹ́ pé tẹnìkan náà lọ lọ ṣe kíní kan sí àmọ́ afa wàhálà kan tí ò ní tù jésù ṣe pé wọn náà lọ màámà lọ́ọ́ á gbé dọ́kàn lélẹ́yìn láti ṣe pé ò ní tẹ́tẹ́ tẹlẹ ìjẹba àǹtórí irú àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ní tuma ni ike ẹni tó bá ṣẹ̀ tó ṣe jù náà dára àbí òye wa ní làákùn máa sọ pé kí ló ń tẹlẹ lẹ àgà amọta ń sọsọ torí ẹ ẹ sọ pé obìnrin tó bójú tó tẹ láti lọ sẹmọ pé ẹ ti dínà máa àwọn tukutu ẹ ti dínà máa wà sọ eléyìí jẹ bó ṣe jẹ ẹ má pè lẹlẹ àìlẹhàbà o torí báwọn bàbá kan ti tu ní kíni ìtukútu so ẹ sì mà nínú ìgbésí ayé píríncípù kan wà tèmi bá ń ṣe àtúnṣe kan lè mi lórí ìyàwó tí n bá rí pé ntí ọmọ gbogbo aráyé táwọn náà máa ra àtúnṣe ṣe lè wọn bẹ́ẹ̀ tó lòun ó di àbẹ́ká so wọ́n máa bẹ́ká ni alájàpá ló wọ́n máa bẹ́ká tí mo mú malẹ̀ tí èrè mú malẹ̀ sẹ́mi kí padà máa tún wà sí ìdí. oṣù tó kúrú dáre káwọn obìnrin kan àbí òye ẹ̀sọ́rí pé kẹ́ ẹ bá fi yí máa lọ kẹ́ yí sọ̀rọ̀ ìwọ gángan. àbí ẹ̀kọ́ ní sẹ́wọ̀n kí n ti kọ́kọ́ ṣe foundation pé kí ló burú burú kóbìnrin ọmọ tara yìí gbogbo ní wọn bá ẹnìkan gbà àbí kó tẹ̀ máa ta àmàlà èmi náà wà gbà ẹ̀ náà torí èmi ti mọ̀ pé ara lè tèmi ti yarí máa lọ́wọ́ so kọ́mọ àìpẹ̀tẹ̀ lẹ́sìn máa fáyà mi. màá ti ṣe tún bẹ̀rẹ̀ sí pé ó pè kò sí tó burú bá jọ pé àti ìwádìí débi ká máa bá àwọn ìyàwó àwọn sàábà náà ṣe ń sáyé tó gbogbo wọn tó kò kalẹ̀ mo rò pé torí pé tiẹ̀ ní sókè òrùn so wọ́n máa wọ́nà láti pé kí ni kẹ́ ẹ má bàa fáyọ̀ wọ́n. so nǹkan tí máa ṣẹlẹ̀ nù torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò rí lé wọn tó wọn ò gbọ́ ìsìlámù yẹn gan yé dáadáa so from there wọ́n fẹ́ bàtà iná jẹ láti sọ pé gbogbo ẹni títí ẹ bá ti ta yóò fẹ́ fọ́ọ̀tì ẹ̀jẹ̀ ilé ìjẹ̀bù sì jẹ́ so kí ni ọmọ yẹn tó béèrè náà náà. àwọn ẹnìkan yóò máa tọ àtọ̀sẹ́kù tó bá ti tọ̀ báyìí tó bá lóun wọ ṣòkòtò tó tún máa dà náà tó bá ti dà á rẹ̀ kò sí wàhálà yóò tọ̀ fún gbogbo sọ láti kọ̀ọ̀kan tó bá ti wá tọ̀ fún gbogbo sọ láti kọ̀ọ̀kan yóò wá léde yóò fi kàn léde bíi pampers tẹ́ pé gbogbo ìtọ̀ tó bá wá jáde lẹ́yìn rẹ̀ ọlọ́run ọ̀bọ̀ sàmójú kúrò tó ló ti dà á rẹ̀ ó dàbí ẹni tí sóńdà láàmú náà kéṣe kékeré tó ń jẹ́ wà tìyẹ àbí àdàlú ẹ̀wà àbẹ́wà tọ̀tẹ̀dẹ̀ má ẹyin pẹ̀lú gaari kìí ṣe bẹ́ẹ̀ o bó bá mú mi lásán ọmọ tó ní pẹ̀lú eléyìí aṣọ kọ́kọ́ máa ṣàlùwà lákòókò láti ọ̀sẹ̀ tó ti kọ́ tábà àìtábà torí so ànábì sallallahu alaihi wasallam náà tó bá tábà nítorí iṣó kò ní jọkàn nà ọmọ lẹ́yìn. so ẹni tó bá ti dàdánwò fún báwọn a sọ fún pé kó máa sàlù aláfún sọlá ti kọ̀ọ̀kan irú bàbá ń tọ̀ bàbá ń gbẹ̀hùn òun tààbà dáadáa kó tó sàlù àlà yọ wà lè jù tẹmọrù kọ ọmọdé kékeré nìkan ní máa lé jù wọn sì pampasì àgbàlagbà náà fẹẹ mà bẹ ọwà sọkọlọ ń dá kókó sànù àkọmọkọ àdánwò kan wà so ẹni tí irú rẹ̀ bá bá yóò fi kàn léde yóò sì máa ti sọ láti rẹ̀ torí pé dandan dandan ni ká ti lọ nígbà tó pọ̀ lọ bá ti dà o. àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sẹ́wọ̀n kọ́lá náà ló ti sèyàn ọlọ́run lẹ́dàá ó mọ̀ ojú kúrò mi. alhamdulilayi eléyìí ni ìbéèrè tá a fi kásá ìbéèrè ńlẹ̀ lónìí. wọ́n ní ẹni tó fọmọ lọ́kọ̀ òun jẹ́ mùsùlùmí ó sì tún bí àwọn ọmọ táwọn náà jẹ́ mùsùlùmí àwọn ọmọ rẹ̀ sì ti dàgbà lọ́kùnrin ọlẹ́gbọ̀n lábúrò táwọn náà jẹ́ mùsùlùmí gbogbo wọn wà ń kalẹ̀ ṣùgbọ́n sí ìyàlẹ́nu ọwọ́ á wọ́n wá fi ọ̀rọ̀ ọmọ rẹ̀ lé ọ̀rẹ́ rẹ̀ tọ́jú kiri yóò ń bẹ̀ tó fi lè lọ́wọ́ ipò ní ọ̀fọ̀ ọmọ lọ́kọ̀ ẹ̀gbọ́n rẹ̀ tọ̀ ẹ̀gbọ́n rẹ̀ bàbá rẹ̀ tọ́jú kiri yóò wọ́n ní sórí ṣẹṣẹ́ yìí kì í ti sòkótò àyàfi tó bá fi tá a bá fomi kó omi ó ti sòkótò sẹ́yìn lè so àbá bá fi atẹ́gùn pàdé oko sá lórí so à lórí so ọ̀yanilẹ́nu báwọn tó fẹ́ sí i. أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون كيف بلا قيمة كما في كافر كما في مسلم كيلو سنجي èyí rí tẹ̀ ń dájọ́ kẹjọ. ọlọ́run ni walan yaj'ala Allahu lil-kafirina 'ala al-mu'minina sabila ọlọ́run ní báyìí lè fáwọn kètò yìí láti jẹ gàba lórí àwọn mùsùlùmí. ọ̀fẹ́ fọmọ rẹ lọ́kọ ọ̀hálẹ́gbọ̀n rẹ kọrin yóò ní kó fi lọ́kọ ọlọ́run mẹ́jẹ ọlọ́run mẹ́jẹ wọn náà sọ fẹ́ yàwó sí rí yàwó fẹ́ o sí rí yàwó fẹ́ ẹ gbọ́ nínú òfin ọlọ́run tí wọ́n á ọmọ rẹ̀ náà wà lọ́dọ̀ ọkọ kọrin yóò lè fọmọ rẹ̀ lọ́kọ. Bóò wá lọ́mọ ọlọ́mọ tó jẹ́ mùsùlùmí bàbá mùsùlùmí ọlọ́mọdé ọpọlọwọ́ torí kodò bíi dàdán. Sọ wọ́n lè yẹn ṣe sọ̀rọ̀ ẹ́ tó wípẹ̀ ṣùgbọ́n wọ́n á dà ní arakàtà àlùfáàjì. Wọ́n ti wá ń bá sọ láti yẹn lọ lọ́wọ́ aránsẹ́ pé wítìrì mọ́ máa fẹ́ ṣe rakata alifajiri mọ madaniya tó lè máa bá lọ àbíkọjá <laughs> ó ń gbára gbóná lọ ni nítorí pé àsìkò rakata alifajiri ò tí tó so wítìrì tó ti fẹ́ sí kọlọ daniya innamal a'malu binniyat so iṣẹ́ kò ní í jẹ́ ńtọ́lá làásìá àyàfi pẹ̀lú àníyàn àníyàn tí wọ́n ti dà ní ìsìn àníyàn sọ láti sákòókò rẹ̀ ó ti tò ní ajẹ́pọ̀ ń gbára gbóná ni. sọláàtì wítìrì tó o fẹ́ kí sọláàtì rẹ jẹ́ ọ̀dàníyàn ajẹ́pẹ́ gbára gbóná ni ọ̀ ń palẹ̀ mọ́ ni. kí palẹ̀ mọ́ ọmọ bàwá bá ọjà tọba ti ja ọwọ́ àti sọláàtì wítìrì ní sùn ádàní. sọ pàtàkì ká máa kí ìsànìyàn wà. pàápàá jùlọ àwọn lè máa mú ọ̀pọ̀lọpọ̀ iná ni lè má mú lè kó sọ láti àwọn èèyàn dàtí gbogbo kókó tí kòtò. bí kò tí Allahu Akbar pẹ̀lú àníyàn kó fẹsẹ̀ àkókò zóòrù wọn ti wà. ìmáàmù aránsì sáníyàn tí mo dà lọ́kàn mi àníyàn sọ̀rọ̀ àṣírí ní zóòrù láti wà. kó sì máa wo pé káàkiri mo máa tún kí n bẹ̀rù mi pẹ̀lú àníyàn sọ̀rọ̀ àṣírí wọn á sọ ọlọ́ọ̀bù ọ̀tọ̀ àwọn èèyàn nígbà mi ẹlòmíì kò tì lọ rò kó wọn yóò tó máa bá a lọ sẹ́yìn gbolo ẹ bá sọjọ atẹ́yìn bá sàlàyé èèyàn tó lè fi súnà mí tí ọ̀dà lílẹ̀ sàlẹ̀ máa bá sọ láti wọ̀ ká tún jà ká máa tẹ̀sẹ̀ sàlàyé irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ o ẹ̀yin náà tẹ̀ra lẹ́yìn lè máa mọ ẹ mọ́ sọ àṣùkù yìí o ìmáàmù tuntun ọlọ́ọ̀gbọ́n wọ́n padà wá hàn sí pé òun sàníyàn dáadáa. ìmáàmù yẹn kàtó sí Allahu Akbar ẹ̀ sírí kí ọlọ́run kù ẹ̀ ṣàkíyèsí mẹ́ẹ̀ ìmáàmù ti sàtìsí ọ̀tún àníyàn tèmi ẹ̀yin náà ẹ̀tún àníyàn dà kẹ̀tún sọ̀ láti rẹ̀ mo rò pé yé wa àhàn ilé ìdáná àlùfẹ́kọ̀ọ́ fìdí àgbọ́yé tí lè máa ń bá arúgbó àwọn kúrò lọ́wọ́ àlẹ́ yẹn gbàtó kiri pàṣẹ ṣe sẹlẹ ẹyin èèyàn á tún tún sọ láti bẹ̀rẹ̀ tí mo bá ti tún àlọ́ àpárí pé ẹ̀yin náà pa mi ẹ̀yin dà lọ́ba tí ẹ tún sọ láti bẹ̀rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lọ́jọ́júmọ́ àǹgbà mi tí lè má mú orò pé sọ̀látò dóòrò làwọn fẹ́ fẹ́ yóò ti dàní sọ̀látò dóòrò ọ̀sán la wà jẹ́mọ́ Allahu akbar lọ́ba tó ń ka tó tó pé a kí ló dé tó ń ka tó tó pé sọ̀látò dóòrò àwọn ẹbí sọ àmì ah, àkúlẹ́dẹ́ ah, ah, jùmọ̀ àmàlò ní o ti gbàgbé mi. mẹ́wàá ń pè à wọ́n ti fi àmì olóòtú wa sọ pé nǹkan kan ṣẹlẹ̀ àmà bá lọ bẹ́ẹ̀ ni. náà ló fi sẹ́nìkan ti ṣèbéèrè kan ìbéèrè ń yáyọ̀ lẹ́nu. wọ́n ní ẹ̀dá kọ̀ ọ̀lọ́. àwọn lèmọ́mù lèmọ́mù táwọn èso oníkìlódé oníkọ́dún gbọ́ọ̀rọ̀ tó fi ń tò lẹ́yìn àlùbọ́mù òun ọ̀rẹ́ nìkan rí tọ́wá pé ẹ mo sóni o ẹ máa bá sọ láti lọ wọ́n wá kọ̀tínú fún ọ. àbí kó tiẹ̀ ó ní irú kútùbà tí màtá máa ń fi tó ti wákàtí kan tó máa sọ̀rọ̀ tí ò ti sún lórí nígbà. àbẹ́rẹ́ gbẹ́mí ó ti wá sọ kalẹ̀ ó ti máa gba máa wá sọ pé wọ́n. lè má mú sí lóbìnrin rẹ̀ torí pé tó súnmọ́ ni pé wọ́n ò sún náà. torí sígbẹ́ máa ń pọ̀. kó tó wá mọ́tíláṣí lọ yàgbẹ́ à ń pàdé má tó àbí à ń pàdé má gbẹ̀ òun náà ní máa bí so aṣọ àwọn ọlọ́yà gbẹ́ inú rẹ̀ ti fà ọmọ bọ́rọ̀ lọ ní. náà ń lè báyìí. ebe wá ní mọ̀ pé àwọn nítorí pé ìmáàmù kan ò sí tí ó wà á lọ kóra rẹ̀ síbi tó ti jẹ́jọ́ kẹjọ́ ń jọ gbẹ̀dà gbìyà. sálù alábàjọ́ já náà ní ẹ sálù alábàjọ́ ọlọ́run forí kọ̀ náyàn ní kàkà. kò sí náyàn ní kàkà pé àti ń bá sọ láti wà lọ alábàjá ẹ̀sìn fẹ́nìkan síwájú. nílẹ̀ yorùbá yìí ó lè léwu ó lè máa wọ pé yọ̀gbà lè má mú un lọ. gbogbo ẹ̀ náà lọ́ máa gbà mọ́ ọ lọ ẹlòmí síwájú dàrí òun náà tún lè máa wọ pé ah, ah, bàbá imam ó ti ṣẹlẹ̀ rí lójú ayé bàbá imam jẹta wípé sọláàtì rẹ̀ ńgbà tó so fún mi síwájú ẹ̀yin ọmọ ẹ̀ pàpọ̀ lẹ̀ náà bá kú ilé wa yẹ kó máa jẹ lè máa mú. yóò bá lọ gbogbo orú eléyìí ìmáàmù náà ló máa bẹ̀rù kó fi tó parí sọláàtì kọ́ ẹ pé àlùwàlá ti já àmọ́ kọ́ mọ́ bàa jẹ́ pé olóṣù náà káwọn ilé kan náà máa kílèmù káwọn ṣe lè máàmù gbogbo rọ̀. ọwọ́ alẹ́ yorùbá yìí ọlọ́run ẹlẹ́dàá kó tún àwùjọ wa sí ọlọ́run ẹlẹ́dàá kó lé wa jìnnà sí gbogbo àìdá aburú kéré ní àbọ̀pọ̀ ọlọ́run kó lè jìnnà sáwùjọ wa ọlọ́run kó fún wa dáadáa sí ó sọ alọ́kàn mi ẹni tí ọmọ ẹ̀kú dáadáa subhanallahi wa bihamdihi ashhadu an la ilaha illa اللهم أكبر الله أكبر